Yoruba Vocabulary Supplement to Unit 8. Aga. Aga. Agbon. Agbon. ẹ̀pà ẹ̀pà Okun. Okun. ata ata. Aaron. Aaron. Exercise 1, columns 1 and 2. Àgbọn Ṣolágbọn Ẹ̀pà Ṣolẹ́pà Okùn. ṣọlọ́kùn ata ṣọláta ẹran ṣọlẹ́ran. Exercise one, columns two and three. Ṣọlágbọn ṣé o ní àgbọn? Ṣo lẹ́pà? Ṣé o ní ẹ̀pà? Ṣo lókùn? Ṣé o ní okùn? Ṣo láta? Ṣé o ní ata? Ṣo lẹ́ran? Ṣé o ní ẹran? Exercise 1, columns 3 and 2. Ṣé o ní àgbọn? Ṣo lágbọn? Ṣé o ní ẹ̀pà? Ṣo lẹ́pà? Ṣé o ní okùn? Ṣo lókùn? Ṣé o ní ata? Ṣo láta? Ṣé o ní ẹran? Ṣo lẹ́ran? Exercise 2, columns 1 and 2. Agbon. Shogbagbon. Ẹ̀pà. Ṣogbẹ̀pà. Okùn. Ṣogbókùn. ata ṣogbata ẹran ṣogbẹran.